الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim fẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlékè ọlá kó máa bá ní ṣe àlékún àgbéga àti dáadáa fún ilé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kún iṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí àti àwọn mùsùlùmí míì tí wọ́n ní kí ètò yìí tó máa lọ ọlọ́run bá ní ṣàlékún dáadáa fún gbogbo yín àtàwa tá à ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ àti àwọn tó ń gbowó kalẹ̀ ọlọ́run jẹ́ kájọ jogún àlìjánná kọ́ kàwákàrà àwọn tí ó ṣoríire láyé àtijọ́ gbèǹde alkiyama ọlá aláhàúlà wàlá kù wátà ilà abilà ilà aliyul azim ká bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà látinú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa mudakir yusuf tí yọ kà fún wa bismillah. a'udhu billahi minash shaitonir rajim. إن المتقين في جنات ونأك في مقعد صدق عند مليك مقتدر ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa sauda ahmad bismillah قال رسول الله صلى الله عليه وسلم إن الحلال بين وإن الحرام بين. Translation The Prophet of Allah peace be upon him said Verily what is lawful is clear and what is unlawful is as well clear Lessons from the Hadith 1. Lawful and unlawful things are clear 2. One should embark on lawful things and avoid unlawful matters. Ọlọ́run jẹ́ kí gbogbo àwọn ọmọ náà jẹ́ kí wọ́n soríire. Jàmáà tí ó bá rí bẹ́ẹ̀ àlàyé tí à ń ṣe lọ òun náà ni a'malun tudkhilu lìjánà àwọn iṣẹ́ olóore tí máa ń jẹ́ kéèyàn wọ àlìjánà eléyìí ni part four pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun náà ni ó sì jẹ́ apá kan tó kù nípa ọ̀rọ̀ àlìjánà abẹ́lọ́n bí rọ̀mọ̀dọ́nà ṣe ń parí lọ yìí ọlọ́run jẹ́ ká parí ìsẹ̀mí ayé wa sínú àlìjánà kàwákàrà àwọn tí wọ́n wà àlìjánà ọlọ́run kò sì làwa níbi ìyà náà àáfàá lára tí ó tún jẹ́ àmọ́ wàlìján náà lónìí àmọ́ rọ́ọ̀ṣì láì jásípa ẹ̀sẹ̀ ń ka ẹ̀rí tọ́pọ̀ ká lè tún kà tó bíi ara ẹ̀ ni alahaju alimabiru alahaju alimabiru òun ni kéèyàn ó ṣe ájì eléyìí tó jẹ́ ájì dáadáa ìyẹn la ṣe ń gba gbogbo àyìn mùsùlùmí tẹ ń lọ ájì ájì è máa ṣe pà ń lọ ọ̀rọ̀ yìí ájì è ṣe pà ń lọ wá táìtù ájì è ṣe pà ń lọ sóge ẹwà dúdú owó tà ń kó lọ ájì owó tó lé ní mílíọ̀nù kan àṣẹ ájì tá a ṣe dáadáa gbogbo orígun ájì wa ó pé ọ̀nà àlàlí làgbàrò owó atúndémọ́kà àlọ́ wùwà abú irú ájì dáadáa yìí àlìjánná ní ọkàn rẹ̀ àṣetá lọ́sọ̀ eléyìí fún wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní alhajjul mabrur laisa lahu jaza illa aljanna ájì tá a ṣe dáadáa ájì aláṣepé kò sẹ́sàn kankan fún wa kọjá apá wọ àlìjánná gbogbo àwa tá a ti ṣe ájì ọlọ́run ní jẹ́ kí ájì wa kó bàjẹ́ gbogbo àwa tá a ti lọ náà ìwọ ọlọ́run a nígbàgbọ́ pé wọ́n lọ máa ń mú ẹrú rẹ lọ mọ̀ ṣe ájì léèwọ̀ ẹnì kọ̀ọ̀kan tiwa náà kọ́lọ́n kó sì ṣe wá lẹ́ni tí ó rí ájì aláṣẹ pé tá a rí ṣe àáfà lára tí ó tún jẹ́ a máa wọ àlìjánná òun náà ni binahul masjid mímọ́ kọ́ mọ́sálásí gbogbo àwa tọ́lọ́run bá ní kájẹ kọ́ sẹ́kù ní orílẹ̀-èdè nàìjíríà ẹjáwa náà máa kọ́ mọ́sálásí lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ní ká jẹ kọ́sẹ́kù àwa ti kọ́lé kínní àti ń kọ́lé kejì lọ àti ń gun mọ́tò àti tọ́mọ àwọn téèyàn máa ń ṣe láyé tí wọ́n kàkà achievement àti ṣe jàmọ́ ẹ̀já máa fi nǹkan ránṣẹ́ sọ̀run ara ń tá a fi lè ránṣẹ́ sálì náà òun ni ká máa kọ́ mọ́sálásí táàmù kà pé mọ́sálásí tí alhaji rasheed hashim kọ́ o ó ti di mọ́sálásí twenty ó di thirty ó di forty ṣe bẹ́ẹ̀ rí àwọn mùsùlùmí lágbàáyé bí wọ́n ṣe máa ń sẹ́ǹdì owó tiwọn tí wọ́n máa kọ́ mọ́sálásí àwọn ọmọ ìyá wa ní saudi arabia wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ìyá wa ní qatar ní kuwait láwọn ìlú mìíràn lágbàáyé ẹjá wa náà máa ṣe bẹ́ẹ̀ ní nàìjíríà kọjá pé nínú ìlú wa kárí mùsùlùmí ẹyọ kan tọ́jọ́ lówó tóun nìkan ti kọ́ mọ́sálásí tó lé ní ọgọ́rùn àwọn mọ́sálásì káwá kọ̀ ọ̀dà káwá àwọn àmọ́ọ̀mù ẹni ọlọ́run tí wọ́n bẹ̀rù ọlọ́run tí wọ́n máa káwọn èèyàn lẹ́sìn tí èsè pé wọ́n fẹ́ sọ mọ́sálásì di oúnjẹ wọ́n fẹ́ sọ di àyè tí bùkátà àwọn ò ti bí yá ká mọ́sálásì káwá àwọn ìmáàmù tọ́já sí pé kéwu wọn tọ́ dárìn tí wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn dáadáa tí wọ́n máa kírun wákàtí márùn fáwọn èèyàn tí wọ́n máa káwọn ọmọ níkéw tí wọ́n máa ṣe wáàsí fáwọn èèyàn tí wọ́n kódà táàtún àrẹ́ǹjì tọ́lọ́run bá bọ̀ àláṣìírí débẹ̀ táà fún wọn ní sálárì tó tó ná kódà tá a tó kọ́ imams lodge síbẹ̀ tí ó tún níbi tí ìmáàmù náà ti máa rọrùn tí omi ọ wà ń bẹ̀ tí gbogbo nǹkan wà ń bẹ̀ eléyìí ó jẹ́ kẹ́sìn ọmọ tẹ̀síwájú yóò sì jẹ́ kálíjà náà wà kọ́ yá kíákíá lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa pé mambana lillahi masjida bánà lọ́wù láwù bẹ́ẹ̀ tàn fìlìjànà àsẹ́ni tó bá kọ́ mọ́sálásí tó kọ́ fọ́lọ́n tí èsè pọ́kọ́ tó sọ di ààyè tí wọ́n ti máa ṣe mítìnì kọ̀kọ́ mọ́sálásí kó sọ di sẹ́ńtà tí wọ́n ti máa fa ìfàkúfà kọ̀kọ́ mọ́sálásí kọ́kọ́ nítorí iṣẹ́ àrími ọkọ̀ nítorí ìtọ́lọ́run nìkan ọlọ́run ọba àlékè ọlọ́run nìkan kọ́ ilé ńlá fún lálìjẹ́ náà níbo mi ìbánà lọ́wù láwò kọ́sọ́rọ́ fìlìjà náà ààfin ńlá òun ni wọ́n kọ́ fún kódà nínú rìwáyà àdìsí mi ànábì lẹ́ńtọ́ bá kọ́ mọ́sálásí kódà kọ́ mọ̀ ju ìtẹ́ ẹyẹ lọ ẹ wo bí ìtẹ́ ẹyẹ ṣe kéré tó àṣẹ kí mọ́sálásí ọmọ gbà ju ìmáàmù àtẹ̀yàn méjì mẹ́ta mẹ́rin lọ tá a kọ́ nítorí ìtọ́lọ́run ara tí ó jà wọ àlìjẹ́ náà òun ni àáfàá lára tí ó jà tún wà àlìjánná òun náà ni tààmù tọ́àm wà ìfṣà ọ̀sálàm wà sílátùl arham wà sọ̀látù bíláì àáfàá ní àdìsí àbúlẹ̀ ọmọ sàlám ó gbé nǹkan mẹ́rin kan wá àwọn nǹkan mẹ́rin ọmọ ń jẹ́ àwàlùjánná alákọ̀ọ́kọ́ ká máa fáwọn aláìní lóúnjẹ ká máa fáwọn èèyàn lóúnjẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́lọ̀ ń bá bẹ́gi ọ̀là fún ẹ mọ̀ yahun ẹ lawọ́ nínú òlu látara kẹ́ ẹ máa ṣàánú àwọn olosi ìnàmọ̀ tún sọ̀rọ̀ náà wàtòrùsàkú náà bìdọ̀ àfa ikùn ṣe é ráwọn olòṣì àwọn ọ̀lẹ àwọn tí wọ́n lówó tó yín tẹ̀ ń ṣàánú látara pẹ́ ń ṣàánú wọn ọlọ́run ó ràn yín lọ́wọ́ ọlọ́run ó máa kì kí yín ó àìláwọ́ rẹ àwọn tó ní ni òjò ti dáa fún báyìí lọ ẹ̀yin ká tún wá máa ṣe dáadáa sáwọn ẹbí wa ká máa dakun ẹbí pọ̀ ọ̀rọ̀ lẹ fámìlì tẹ́ ẹ ta tọ́já sí pàwọn kan ló mówó jù yín lọ ẹ mọ̀jì ọbẹ̀ bí yín jẹ́ ẹ̀sùn ẹbí yín pọ̀ ẹ máa ṣe dáadáa sẹ́bí wàhálà kan tó ṣẹlẹ̀ ń jò ní inú ẹbí yín ó wá sọ pé láyé òòtún ní bẹ́bí ṣe mọ́ kò dáa gbogbo ẹni tí bá ti ń jákùn ẹ̀rí kò ní wọ àlìjánná àdìsí ànábì ń bẹ lórí ilé àṣẹ tó bá fẹ́ wà àlìjánná yóò tún máa so okùn ẹbí pọ̀ ara ẹ̀ náà ní ká máa kírun lóru nínú àdìsí tá à ń sọ yìí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ayu anas mo pẹ̀yìn èèyàn o ẹ gbọ́ nǹkan mẹ́rin tí mo fẹ́ sọ yìí ẹ mójútó dáadáa kẹ́ ẹ lè wà àlìjánná afusu salama ẹ salama láti sọ pé salama ọba àárọ̀ mu ọba ọ̀sán mu ọba alẹ́ mu salamu ara tí islam fi wà universal tí islam kárí ayé ara tí islam fi wà unique tí islam fi yàtọ̀ sí gbogbo ìlànà yòókù téèyàn bá ní good morning tó o bá délé haúsá kọ̀ tó o bá ní ẹ káàárọ̀ tó o bá délẹ̀ yíbò kò relevant tó o ní good morning tó o bá dé Ghana kò relevant ṣùgbọ́n tó o bá ní asalaamu aleykum ó relevant Nàìjíríà asalaamu aleykum aramatula déédéé ló ṣe l'Amẹ́ríkà asalaamu aleykum aramatula barakatu ọwọ́ Britain asalaamu aleykum aramatula barakatu kódà ó tún jẹun lọ ní London arantí Islam fi kárí ayé Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ bó ṣe ṣe Islam ẹ mọ sálámà síra yín ẹ̀yin mùsùlùmí ẹ mọ tìjú ẹ pàdé níbi iṣẹ́ ìjọba ẹ sálámà ẹ pàdé ní yunifásitì ẹ sálámà ẹ pàdé lẹ́wọ̀n ẹ sálámà ẹ pàdé nínú igbó ẹ mọ sálámà síra yín èyí ò tí ó jẹ wàlùjẹ náà téèyàn bá ní asalaamu aleykum láàdá mẹ́wàá asalaamu aleykum wa láàdá twenty asalaamu aleykum warahmatulah wabarakatu láàdá thirty ẹ sọ kíkí náà láyé tó ní láàdá tó báyìí ọlọ́run anabi ni ẹ máa sálámọ̀ síra yín wà á ìmọ̀ tọ̀ àmọ̀ ẹ máa fára yín lóúnjẹ ẹ fáwọn èèyàn lóúnjẹ ẹ wo bí islam bá a ṣe ń parí àwẹ̀ lọ àyọ̀ sàkátù lìfitiri àfáwọn èèyàn á fáwọn èèyàn lóúnjẹ àṣekámọ fún èèyàn lóúnjẹ níjọ́ tí ò sí ìnáwó gan ara ń tá a fi wà lùjẹ́ náà ni wàsílù arahama ẹ máa dokun ẹbí pọ̀ ara tí ó jà wà lùjẹ́ náà ni wàsọ́lù bìláì ẹ máa kírun lóru wà náà sùn níyà nígbà táwọn èèyàn ti sùn tẹ́dí kùlùlí jánátà bisalam ànábì sallallahu alaihi wasallam ah ó lẹ́wọ̀ àlùjẹ́ náà pẹ̀lú àlàáfíà pẹ̀lú rọrùn òun ni ọlọ́run jẹ́ àwàlùjẹ́ náà pẹ̀lú rọrùn àáfà lára tí ó jà tún àlùjẹ́ náà òun náà ni kàfálàtul àìtàm mímọ mójútó àwọn ọmọ òrukàn nínú àwọn tí yà ń jẹdù láwùjọ wa lónìí làwọn ọmọ òrukàn tí bàbá wọn ti kú ẹ má jẹ́ adẹ́yẹ sí wọn ẹ jẹ́ á máa ṣe dáadáa èyí tó wà nú ẹbí wa ká ṣe dáadáa sí èyí tá a mọ̀ ládùúgbò ẹ jẹ́ á dáadáa sí wọn anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní wọn àna wà káfílù lèyẹ tí n fìlì jánà èmi àtẹni tí bá ń tọ́jú ọmọ òrukàn tó ń ṣe wàhálà lórí bí yàwó ṣe ní ìjọmọ òrukàn bọ́mọ òrukàn ó ṣe máa jẹun bí ó ṣe ráṣọ wọ̀ tóun náà lẹ́kọ̀ọ́ ànábì lèmi àti irú ẹni bẹ́ẹ̀ kàhàtà bí ìka méjì ni wà á ṣàárọ̀ bí sàbábà wà lébú sọ ànábì wa ń tọ́ka sí ìka àárín ìka tá a fi máa ìka àárín báyìí àti ìka tá a fi máa rántí ọlọ́run ìka àfàbẹ́là ó ní bí ìka méjì yẹn ṣe súnmọ́ra wọn bóńtọ̀n náà bá ṣe súnmọ́ra wa ní àlìjánná ẹjẹ́ amójú táwọn ọmọ òrukàn láwùjọ wa ká má jẹ dúkìá ọmọ òrukàn bàbá àbúrò rẹ ló kú ọfà àwọn ọmọ lẹ ó fìyàwó lẹ ìwọ lọmọ property ẹ tó wà lóko ìwọ lọmọ èyí tó wà nílùú kan o sì gbẹ́sẹ̀ lé ọbẹ̀rù Ọlọ́run iṣẹ́ iná ló ń ṣe iṣẹ́ àlùjáde náà ni kó o mójútó dúkìá wọn kọ handover ẹ̀rí ọlọ́tàn bá ti bàlágà ká pín dúkìá wọn ká mójútó àwọn ọmọ òrukàn ká má jẹ dúkìá wọn ká lè jẹ́ ní tí ó wọ àlìjánná àáfà lára tí ó jà tó máa wà àlìjánná ní bírúlì wà àlìdẹ́ ká máa ṣe àwọn òbí wa torí pé láyé dúkúlù lìjánná tá a kún ọmọ tí bá ń ṣe bàbá àtìyá rẹ̀ kò ní wà àlìjánná àsẹ́ni tó bá ń ṣe dáadáa sí wọn ń kọ́ yọ wọ àlùjànnà torí pé rídọ̀ lọ ife rídọ̀ lè wà àlìdá yìí tá a bá fẹ́ rí ìyọ̀nú ọlọ́run tá a fẹ́ wà lùjẹ́ náà ibi tọ́wà náà níbi káwọn òbí wa kan yọ́nú sí wa nígbà tọ́já sí pé ìbínú ọlọ́run kọ́ ń bi ìbínú òbí ẹjẹ́ a máa ṣe dáadáa sáwọn òbí wa ṣèbí rọ́mọ̀dọ́ọ̀nà lóde yìí ṣé o ti nawọ́ sáwọn òbí rẹ bí wọ́n ṣe ń jẹ tọ́kì jẹ bọ́gà àlìjánà ni tọ́lábùlẹ̀ ilmi nafi àáfà lára tí ó jẹ́ àwa àlìjánà òun ni ká máa wá mẹ́sìn torí pé ó ti wà ní àdìsí ànábì sallallahu alaihi wasallam ẹni tó bá já sí pé ó ń tọ ojú ọ̀nà kan tó fi ń wá ìmọ̀ sáhàlà lọ́wùlá òbí ìtọ̀rẹ́kọ́n ìlàlìjánà ojú ọ̀nà tá à ń gbà lọ wá mọ̀ ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ tó wúlò tá a sì fi ń saráyé lóore ojú ọ̀nà náà ni ó jẹ́ ojú ọ̀nà tá a gbà wọ àlìjánà àáfà lára tá a tún lè máa ṣe tá a fi máa wọ àlìjánà òun náà ni ìyá dátúlẹ̀ mọ̀rí àsáwọn ọmọ ìyá wa tó bá ti rẹ̀ wọ́n tára wọn ò yá ká lọ ọmọ sálámọ̀ sí wọn àwa mùsùlùmí àwa la ní hospital visitation ẹ̀sìn wa lọ́pàá wa láṣẹ ká máa lọ ọbẹ̀ aláàárẹ̀ wò a lọ ọba aláàárẹ̀ wò àwọn tá a bá nílówó ní nǹkan tí aláàárẹ̀ máa ń nídìí á wọn kódà tá a bá lágbára ká bá a tán ní hospital bill rẹ̀ á san àwa tún ní nǹkan míì tó lágbára á tún ṣe àdúà tó wà nínú súnà lábàṣà tó wúro insha allah allahumma rabban nas abdi libas washfi anta shafi la shifa illa shifa'u shifa la yugadiru sakoma asalullah al-azim rabbal arshil azim an yashfi àwọn àdúà pọ̀ bá a tún ṣe àwọn àdúà yẹn tánàbí sallallahu alaihi wasallam tọkọ wa ìjọ́ wo lèmi ti lọ bẹ aláàrẹ̀ wò ìjọ́ wo nìwọ náà ti lọ bẹ aláàrẹ̀ wò níjọ́ tó bá rẹ ìwọ náà tó òré èèyàn wá bí ọ̀wọ́ ìjọ náà lọ́ọ́ mọ̀ pàtàkì ká máa lọ bẹ aláàárẹ̀ wò àṣẹ́ńtọ́ bá lọ bẹ aláàárẹ̀ wò àáfàá nírú bó ṣe lọ yẹn yóò jẹ ojú ọ̀nà fún tóun náà fi wọ àlìjánà ẹja lọ máa bá aláàárẹ̀ wò ara tí ó jẹ àmọ́ wà àlìjánà ni ara ẹ̀ náà ni ká máa ṣàlùwàlà lórí àlùwàlà àlùwàlà wa kan já ká tún lọ ṣèmí tá a bá tún ṣàlùwàlà tán ká ṣe náà fìlà rákà méjì ká sì máa ṣe àlùwàlà dáadáa ẹ̀rí ń bẹ lórí gbogbo eléyìí náà tí àsìkò lè má gbà wá lára rẹ̀ àfààní ni rahmatu bilhayawan àwọn ẹranko kálàánú wọn lójú ká máa ṣe dáadáa pẹ̀lú ẹranko ṣèbí látara ẹranko bó ṣe wà náà àdìsí ànábì sallallahu alaihi wasallam ẹnìkan tara ẹranko wàlìjẹ́ náà bẹ́ẹ̀ nìkan ṣe tara ẹranko wọ iná ta lọtara ẹranko wọn náà òun lobìnrin kan anihirotin habasatia ó mú olóńgbò ó dè mọ́lẹ̀ kòjò olóńgbò ó kò tún túwúlẹ̀ wá nǹkan tí ó jẹ lọ bó ṣe rí ìbínú ọlọ́run rí lọkùnrin kan dọ́mọ àlìjá náà nítorí ajá tó gbẹ́ngbẹ́ tó sì fún ajá ní omi mu ń tó ṣe sì sí ọmọ náà àwọn gbogbo tẹ̀ ń fẹ́ ẹranko e sì nú àwọn tó láàánú ẹranko lójú débi pa tó wá ní ẹgbẹ́ ẹgbẹ́ àwọn tó nífẹ̀ẹ́ ẹran àwa ń fẹ́ràn kàn àwa la ẹran Islam ò ká máa fìyàjà àwọn ẹranko ẹ̀yin náà mú orí ara yín kẹ́ ẹ tàdí kẹ́ ẹ wá máa kóbóra yín gbọ̀ngàn torí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jóbi ọmọ yín ń bi kán máa fẹ́ràn kàn kèé tí máa o a máa ń láàánú ni ní ìparí àtàwọ́bà ká máa bi ara ń tọ́ máa ń jẹ́ kí awọ àlìjánà ni ká tún bá mi gbogbo ẹ̀ṣẹ̀ wa ibi láti dó lórí àmọ́ ló tó dé kílù àlìjánà ó kù tọ́pọ̀ ṣùgbọ́n àsìkò ọgbà wa abẹ́lọ́n kọjá ká tún máa nípàdé ayọ̀ kọjá ká kángun ọ̀rọ̀ wa pẹ̀lú àlìjánà ilé ẹ̀kọ́ mufilon high school náà sonígbọ̀wé ètò ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a máa pàdé ìmìlẹ̀mọ̀ ayélujára islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi. وبركاته